ọgbọ ọsẹ nu músẹ ojú ẹ ojú akó ọsẹ pàmò <laughs> ayé rẹ o èyí jẹkújẹ ni á. rosco bàbá mi. gbogbo obìnrin tó bá kú lànà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó bá gbójú rìn rẹ kọjá sán sí. ìwà èlò ló fún mi tọjọ lójú ni mọkànmọ kódà ntí ó lè ládùúgbò nu. bàbá ti rí wọn lọ́síkọ́ ràṣákì mọ rẹ mọ ní ẹran kí n là jẹ rí. ẹran rẹ tù rẹ. gẹ́gẹ́gẹ́gẹ́. ọbí bọ́ sókè ọbí bọ́ ọbí bọ́ jábọ̀ nípa ìlú. ẹnìkan náwó ẹnìkan nára ẹnìkan fẹ́ wọn nífẹ̀ẹ́ yẹ̀yẹ́ ẹlẹ́lẹ̀ sùkẹ́ sùkẹ́ sùkẹ́ sùkẹ́ afẹ́yà amúyẹ̀mọ́lẹ̀ sùkẹ́ ìyá ta ni. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ gbéná mo gbére ilé yín. ilé yín. ilé yín. ilé yín. mo tẹ̀ba mo gbé kò yá rẹ̀ ìyàwó sòsò ó gbé sí yàrá èkúté fẹ̀ràn jẹ kó tó dọ̀jú alẹ́ ẹ̀bà ń bọ̀ wá kàn ẹ́ o ee. ọmọ rosco kò jẹ ẹ̀bà. ìyàn ló kù tó máa jẹ. àjẹyàn hmm? <laughs> ìyàn ló kù tó máa jẹ. ń gbọ́ ọjẹyàn. ìyàn bá ti wà ọjẹ kọ ọsẹ sí. jẹ́ ọ máa tì ọ́ ní tìkùtì. jẹ́ ọ máa tì ọ́. máa sanwó ní sanba lára. ẹ jẹ́ gan sa. jẹ́ ọ máa tì ọ́. ẹ jẹ́ sa. ó gbòde o ilé bàbá kánsílọ̀ àwòrán rìn ló ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsì. bàbá ló ló ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsì. adẹ́rù kọ̀kọ̀ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsì. adẹ́rù kọ̀kọ̀ ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsì. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀ o. ilé bàbá kánsì. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsì. aláròyé màlágbátẹrù counselor. ẹ dákun mẹ́ka àmọ́ wà mímọ̀ dín náà. Jerusalem ni o lè kọ nǹkan kan sójú òkè òun àyàfi tí n bá kú ló kù. ẹ ó kú náà ni ìran ọlọbi tó fẹ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ìsìnà lèmi ẹ ó dà bẹ́ẹ̀ yẹn ṣáà jókòó ẹ kó jókòó dẹ̀rẹ́ síbẹ̀ kó má ṣe fàájì ẹ lọ èmi ti lọ. Ah. Ah, ẹ̀yin rówó rọta iye bá ṣe pé èyí tẹ́rù ń bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìnbọn sí mi ẹ kò lè dùn ah, èmi. àwọn èsì àwọn tí wọn lò bíi fifty years lẹ́kọ̀ọ́ tí wọn lọ tí wọn mú nǹkan kan bọ̀ tẹ́ pé llb mú ni wọn <laughs> àwa yàtọ̀ sí wọn. ó sì kàbùkù ọlọ́run ọba ń gbọ́ ọ kàbùkù ṣé bọ̀dá mi ní sọ torí ìsọkúsọ ní sọ fún ọ ìwọ náà wá ń sẹnu jàbá tó ń sọ̀rọ̀ sí mi. ṣé ẹ̀yin lẹ lò fifty years. orí ẹ ò pé ni. ó gbòde o ilé bàbá kánsílọ̀. àwòrẹ́rìn mà ló gbòde o. ilé bàbá kánsílọ̀. àwòrẹ́rìn mà ló gbòde o. ilé bàbá kánsílọ̀. àríkọ́gbọ́n lérè àwa o. ilé bàbá kánsílọ̀. àríkọ́gbọ́n lérè àwa o. ilé bàbá kánsílọ̀. pápá ló ló ṣe púpọ̀ níbẹ̀. ilé bàbá kánsílọ̀. pápá ló ṣe púpọ̀ pọ̀pọ̀ ṣe púpọ̀ níbẹ̀. iye bàbá kánsìlọ̀. lẹ́rù pọ̀pọ̀ ṣe púpọ̀ níbẹ̀. iye bàbá kánsìlọ̀. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀ o. iye bàbá kánsìlọ̀. àgbà òṣèré ṣe púpọ̀ níbẹ̀. iye bàbá kánsìlọ̀. aláròyé màlágbátẹrù. iye bàbá kánsìlọ̀. aláròyé màlágbátẹrù. ránṣẹ́ lọ. ṣé ìwọ nìkan ni gbọ́nà kí ló ṣe ọ́ tó ní tìjú tó sọ ilé tí a di ilé bambóòtù tó sọ́dọ̀ òtẹ́ẹ̀lì tí dúdú ń wọlé tí pupa ń jáde kí ló dé. ẹ mú sùúrù ẹ má pariwo wọn mi nà. kémi ẹ mú sùúrù ṣé mo jọ́ mi éke ni àbí nǹkan ṣe ọ ní gbogbo láńlọ́ọ̀dù wọ́n ti ṣe mẹ́tìnì rẹ ṣó ti yẹ ọ lọ́jọ́ kí n máa sọ lójú bọ̀dá mi wọ́n ti ṣe mẹ́tìnì rẹ pé gbogbo obìnrin ti ń bẹ ládùúgbò yìí gbogbo wọn ló ti sọ di kànga tán bó ti mú wọn nímú yẹ̀yẹ́. ṣé ọ̀rọ̀ jẹ́ ìṣàlàyé ṣé láwọn ọmọbìnrin tẹ̀ ń sọ yìí wọ́n wá ń yájà lọ́dọ̀ mi ni ọ̀rẹ́ lásán ni wá. ọ̀rẹ́ lásán ni yín ọ̀dọ̀ rẹ nìkan wọ́n ti ń ṣáàjì tí wọ́n ti ń yá ṣájà lọ ń ṣáàjì wọn lọ ń ṣáàjì wọn ìwọ ẹlẹ́wọ̀n lásán lásán yìí. bàbá. bẹ́ẹ̀ ni ẹlẹ́wọ̀n ni ọ́ gbé bá a ṣe ẹlẹ́wọ̀n a ti sọ mítìnì lórí rẹ wọ́n sì ti rí iná rí ọ kò sì síbi tó lè gbé gbà lọ́tẹ̀ yìí iná fún ọ ní quick notice tó jáde nù léyìí. ṣe rí àwọn obìnrin tẹ̀ ń sọ yìí torí pé chájà tó wà lọ́dọ̀ tèmi hmm. tọ́lọ́ ń fún mi fọ́lọ́kọ̀ mi fọ́lọ́kọ̀ mi automatic dẹ̀ ni. Mm one time tó má kì í mọ̀ nọ́mbà yìí ó ń gbéra ó ń ṣáàjì. ṣe gbọ́ nǹkan ṣe gbọ́ nǹkan bọ̀dá mi ló sì ṣáàjì gbogbo obìnrin olóbìnrin káàkiri àdúgbò fọ́lọ́kọ̀ọ̀mù fọ́lọ́kọ̀ọ̀mù bọ́ bá kọ́ọ̀mù eléyà kọ́ọ̀mù míì àsìkò yìí ọ̀ gbàgbé ló ti sì lẹ́ kò sọgbọ́n ó jáde lé. ẹyin adẹ́rìnpọ̀kọ̀ ìpọ́tọ̀ kọ́rẹ́sàn ò lè kú nọ́tìsì rẹ̀ tẹ́nàtì tèmi ni ẹ̀ ò lè kú nọ́tìsì rẹ̀ fún kíni láyé. ìṣe ní kú nọ́tìsì ẹ̀ tí ẹ yìí wá mítìnì láńlọ́ọ̀dù tọ́yẹ́ pé mi mò ń lọ wọ́n sọ̀rọ̀ rẹ̀ dé pé gbogbo obìnrin tó ti ṣáàjì ló ti sọ́n di garawa tán tọ́jẹ́ pé ó ti pọnmi sí ọ nísàlẹ̀. ó lọ sọ fáwọn láńlọ́ọ̀dù ẹgbẹ́ rẹ̀ tẹ́ ìjọ ṣe mítìnì pé eléyìí o kò lọ ibì kankan bí ti wọ̀ ọmọ kò jẹ mí lówó kò jalè kò pààyàn ìsìn sanwó olóòdèédé. bí ọba ń sọ. ìgbà míì gan-an tí n bá lówó lọ́wọ́ a tún máa kówó sí i lápò ó ṣe máa lè kú. yóò po yóò po. ṣé ngbà tí àwọn sọ pé ó wúlò wúlò ṣó wúlò kankan ni àbí kò ní àti ọdún tó ti dénú ilé yìí kí láǹfààní rẹ̀ ṣe bígbà tí mo pé mò ń ṣe ọjọ́ ìbí èlò ló fún mi tó ń bọ̀ pàdé mi ní kèlémẹ̀ àtìgbà náà kò jẹ́ méjì kan tó fún mi ń ṣẹ́ǹkì kan ẹ pé àmọ́ táwọn ẹgbẹ́ ń ṣe. bàbá kò sí wàhálà kò sí wàhálà ló jáde lé. ẹ má wò ó rí ẹ bá mi fọwọ́ ba ilé ẹ kàn bá mi fọwọ́ ba ilé <laughs> ẹ bá mi fọwọ́ ba ẹ jẹ́ kí gbogbo ẹ̀ tọ́ síbẹ̀. <laughs> ọkàn ṣe ọ̀sẹ̀ yìí ná ọ̀sẹ̀ yìí ná àdẹ̀fi àdẹ̀fi lè ṣùgbọ́n gbogbo n tó ń ṣe káàkiri àdúgbò sọ́ra ẹ o bọ́mọ eke bá ń fẹ́yàwó níyàwó tí bá rìnrìn kùnrin ọjọ́ kú ni fi ń ṣeré o ọjọ́ kú ni fi ń fọjọ́ kú ẹ ṣeré ni o. ẹ kù ọgbọ̀n ọ̀sẹ̀ nu músẹ́ ojú ẹ ojú akó ṣe pàmò ayé rẹ o èyí jẹkújẹ ni á. rosco bàbá mi gbogbo obìnrin tó bá lànà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó bá gbójú orin rẹ kọjá sán sí èlò ló fún mi tọ́jọ́ lójú ni mo kọ́ mọ kọ́dà ntí ó lè ládùúgbò nu. bàbá ti rí wọn lọ́síkọ́ rasaki mọ rẹ mọ ní ẹran kí la jẹ rí ẹran rẹ tù rẹ. ẹdín gẹ́ngẹ́ gẹ́ngẹ́ gẹ́dẹ́dẹ́. ọbẹ̀ bọ́ọ̀sì ọbẹ̀ bọ́ọ̀sì ọbẹ̀ bọ́ọ̀sì jápọ̀ nípa ìlú ẹnìkan náwó ẹnìkan nára ẹnìkan fẹ́ wọn nífẹ̀ẹ́ yẹ̀yẹ́ ẹlẹ́lẹ́ sùkẹ́ sùkẹ́ sùkẹ́ sùkẹ́ afẹ́yà amóyẹ mọ́lẹ̀ sùkẹ́ yẹ yẹ yẹ gbéná gbére ilé yín ilé yín mọ́tẹ́ba mo gbé kò yá rẹ̀ ìyàwó sọ̀sọ̀ ó gbé sí yàrá èkúté fẹ́ràn jẹ kó tó dọjú alẹ́.

ọjẹ kọ <laughs> ọsẹ sí. jẹ́ ọmọ tí ọ ń tì kùtì. jẹ́ ọmọ tí ọ. máa sáwọn ní sàǹbà láàbù. ẹ jẹ́ kan sá. jẹ́ ọmọ tí ọ. Eh, eh, ẹ jẹ́ sá. Eh, àgbà àgbà àyà àgbà àgbà àgbà kàsányà àgbéǹjẹkújẹ owó èwo owó èwo àgbéǹjẹkújẹ ojú ẹ̀ òkú òǹbẹ̀ ojú ẹ̀ òkú òǹbẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n gbà lé òkúkú rí àǹfààní òsì lára wọn ah, ah. àwọn lára àǹfààní lára àǹfààní yìí ti wá ní orosco máa da. ayé orí ẹ eh, eh, àjẹpẹ́. Eh, gọ́dà. ilé bàbá kan ṣe lọ. ọ̀dà mọ̀ lónìí gbogbo wèrè tó máa ń rò pò níhùn adẹ́rùpọ̀kọ̀ kó o bóde o bàbá rí wáyà àbí wèrè ò sí nílé kò séèyàn nù léyìí ni bàbá rí wáyà. kí ló dé kí ló dé tó ń pariwo òsì káàkiri èèyàn wo ni òsì nù léyìí tó ti wọlé wọ̀ báyàn ni. Eh, eh, eh, bí mo ti wá ń pariwo tó náà ètò etí ń dùn yẹn ẹ̀ lébóde. ọ̀ ń pariwo bí ẹlẹ́gbọ̀n kan yẹ̀bùyẹ̀bù káfíńtà. èmi ni yẹ̀bùyẹ̀bù káfíńtà. bẹ́ẹ̀ ni. àbẹ́yìn gan ni yẹ̀bùyẹ̀bù family ẹ̀yin tẹ́ ẹ̀ dá bẹ́ẹ̀mi bá a mọ̀ pé bíkẹ́bí lẹ́bi yín ni èmi á gbàṣẹ́ lọ́wọ́ rẹ. lẹ́nu ẹ̀ sí mi. bẹ́ẹ̀ ni. olórí burúkú wo ni ń pẹ́ àtàkìtàn fún ọba wọn. àṣírí yín ò bò ládùúgbò yìí gbogbo àdúgbò ló ti mọ̀ yín wọ́n mọ̀ pé bíkẹ́bí lẹ́bi yín tí èèbá ṣe àìmọ̀wé tó kó bá mi tètè tí wọn mọ tó kọ sínú ìwé tí mo gbà lọ́wọ́ rẹ èmi bá a gbàṣẹ́ lọ́wọ́ ọ̀rú rẹ wo yín ò tiẹ̀ kàn mí o bá a mọ owó iṣẹ́ mi. ṣé ni àbí iṣẹ́ ìwo ẹlòmíì wo ló gbéṣẹ́ fún mi. mò ń béèrè lọ́ọ̀ rẹ ni. ìyín kọ́ ló dúró sí ngbà tí mò ń gòkè àbówó kí mo fi gba àkàbà bó ṣe bọ́fẹ̀ẹ́ ni dákun fún lówó mi ó jẹ́ ń lọ́jọ́. ọ jẹ̀bi ká lọ jẹ̀bi ni èmi ló yẹ kí n kọ́kọ́ ti fọlọ́pàá mú ọ pé ọgbàṣẹ́ lọ mi ọ ò ṣe ìwọ tó o fojú kàn bọ́n tọ́ ọ họ. ẹrù bọ́n ọ̀bà mi o ó nídìí tí mo fi sá o bẹ́ẹ̀ ni torí wọn ò múra wá tẹ́lẹ̀ ni ó dìgbà tí n bá padà wá ó wàá mọ̀ pọ́dẹ́ ńlá lọ́dẹ tó o bá pàdé. ẹ bẹ́ẹ̀ ni. sọdẹ gidi nu. ọ dákọ̀ wọ jẹ́ kẹ́mi ó padà wá yìí. ìbọn náà ni bọ̀dá mi èyí. jẹ́ ń padà wá ó mọ̀ pé oògùn wọn fẹ́ jẹ̀wẹ̀ ní ìlú jọ náà. bẹ́ẹ̀ ni kọ́ padà wo wàá gbà wàá mú wàá gbowó ẹ̀dẹ tí ò lè dá yán pa. <laughs> ọ̀dà kò burú. ọ̀dẹ tó rí ìbọn tó sá dànù. wo ọ̀dà mọ̀ pọ́dẹ ńlá ni mí. ó mọ̀ pé yẹ̀bùyẹ̀bù ni ó. wọ́n ìbọ̀dẹ gbẹ̀bọ̀n wá. ìbọn ẹ̀ wo ni wọ́n gbé wá. mo ń padà bọ̀ wọ́n á gbowó mi lọ́wọ́ rẹ wèrè. ọdẹ yẹ̀bùyẹ̀bù ọdẹ ayan kò lè dádì ẹ̀ pa ń halẹ̀ kí lóru yóò máa laago ìyà ọdẹ dé o. ọ̀gá o ọ̀gá lóòótọ́ o. wàhálà dé o. nǹkan ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ o pápá ló lò pápá ló lò ibi ló wà wàhálà ti ṣẹlẹ̀ lẹ́kùnlé wàhálà ṣẹlẹ̀ kílódé ń jó àránṣẹ́ òjò tó ń rọ̀ lẹ́ẹ̀kùnlé wa iná náà lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kùnlé gbogbo ẹ̀ ti dàrú ọlọ́run mi o èéṣe n ò rí rú ẹ̀ yìí n ò rí rú ẹ̀ yìí o. Ah, ah. Rusko. Ah. Oh. Oh. Ah, Rusko. Rusko. Ah. Oh. Rusko. Oh. Oh. Ah, Rusko. Ah, ah. Rusko. Oh. Ah. Ah. ọ̀rọ̀ burúkú mọ̀ rèé o iná gidi níjọ́ yìí o bẹ́ẹ̀ ni àrá gidi ní sán yàrá yìí o tẹ̀ dúró náà kí ló dé gan-an èwo ló ṣe wọ́n gbé ice búlọ̀kì lé olórí ni àbí ìwọ̀n lẹ́tọ̀ tán pàápọ̀ tó ń wọ́n. síbò rí ìgbà ọ̀pọ̀ pípé gbọ́ ẹsẹ̀ ń dún náà létí ń dún sínsín sínsín bí a máa di ẹni. dona ta ni bẹ inú ilé ń gàgà. sọ ma pé ìyàwó ọ̀rẹ́ rẹ ní bẹ inú ilé ń. ìwọ nínú wọn. bàbá táwa mẹ́kò. mẹ́kò ìyá táwa. olúwa o n bò lọkọ rẹ kú náà. Ah, ń bù lọkọ rẹ̀ kú ná àwọn ọmọbìnrin ọmọ lọ́rùn o tí wọ́n ń dún sí sí sí sí lábẹ́ ló ti kú. bẹ́ẹ̀ni ah bẹ́ẹ̀ni. I will not gree mi ò ní gbà it's a nonsense it's a stupid. baba aláṣẹ́sì ni o. mi ò ní gbà this is stupid. èmi gan sọpọ́ọ̀tì it's a nonsense. mo sọpọ́ọ̀tì ẹsẹ̀. mo sọpọ́ọ̀tì mi. mo sọpọ́ọ̀tì ẹ̀jẹ̀ adalẹ̀. irú eléyìí jà lọ. jà adalẹ̀ mú ọ ọdẹ mú ọ ń gbọdọ sí ń bọ. ọ̀dọ̀ Roscoe ni mo wà Roscoe. kí lè lọ sí lọ́dọ̀ Roscoe. a mú àgbà chájà lọ́wọ́ ẹ̀ ni ah. chájà tiẹ̀ ló wọ ìdí fóònù mi. ọwọ́ láti ilé kẹrin ló ti wá ṣáájà ní. ọ ṣáájì ara rẹ ní. farabalẹ̀ o. lọ́sẹ̀ kí ni. ó ṣáìsì ẹnu kí ni mi. ayakata ṣájà ń wá dà báyìí. ìgbà tí mo dọ́bẹ̀ ó ní ó ti yáyàn ó lóun ti yáyàn. irú wọn lórin irú wọn lórin ìparọ́ tí wọ́n ń di alárìtà ń sọ ìsọ̀sọ̀rọ̀ adélébọ̀ bí mo ṣe ti ṣe àṣẹwó bá a bá wí tó lóòní gbọ́ bá a bá sọ tó lóòní gbà ọpẹ́ ah, kò tó yé e wàláì ojú rẹ̀ awa ọmọ mi jẹ̀gẹ̀ àyà rẹ̀ awa sọ̀kalẹ̀ jẹ̀gẹ̀ ìyàwó oníranù rẹ̀ o. Eh, eh, eh, olùsíwájú wa gbá gbá wọn gbá ìyá ń wí ẹlẹ́ẹ̀ni gbọ́ bàbá ń wí ẹlẹ́ẹ̀ni. wọ́n àṣẹwó oníranù. orí kùdùgbẹ́ kùdùgbẹ́. bàbá ló lọ ọ̀dà wèrè ni ọ́. wèrè ń sí ọ́. kèsè yọ táyọ kèsè yọ táyọ. òjò ń o ó sì rọ̀. kẹ̀kún rẹ̀. wú ń má lè rí àwa o. ilé bàbá kánsìlọ̀. pápá ló ṣe kú.